alẹ́ wa ayé kéntì kẹ mo kí gbogbo wa o ṣàlàfíà ńlá wa ẹ kú ajẹ́lẹ̀ káàsán depending àkókò tá a bá wà ojú tó bá ti mọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa fi ń jẹpo ilẹ̀ tó mọ́ náà máa fi ń jẹyọ̀ ojúmọ́ kì í mọ́ kí dustbin kò má gbọ́ rẹ̀ lọ́wọ́ wa nínú ilé wa ẹ̀yìn dàbí ègèdè àbí bẹ́ẹ̀ kàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá ni èmi àmọ́ wípé tolúwa nílẹ̀ pẹ̀lẹ́kùn rẹ̀ ayé polu gbogbo rẹ̀ tó tẹ̀dùn rẹ̀ tó lódùmọ̀ rẹ̀ ní í ṣe mo kí gbogbo wa o mo kọ́ ọmọdé mo kọ́kùnrin mo kọ́ káṣẹ́ ìbí èmi ọmọ yín náà ni ẹ̀rí gbèmí tí gbogbo ayé mọ̀ sí bàbá àròpọ̀ rẹ̀ màmá wípé àròpọ̀ rẹ̀ nínú ilé wa àyọkúrò ebi lórí iṣẹ́ wa nínú ẹbí wa nínú ìdílé wa gbogbo mo fẹ́ sọ fún wa ní pé ní ọjọ́ kẹjọ oṣù tá a wà oṣù may oṣù karùn-ún yìí ní ọdún two hundred and twenty-two ní agogo mẹ́fà ní ìrọ̀lẹ́ yorùbá land time ẹ pàdé mi pẹ̀lú dr aliu ó ní àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí a fẹ́ tú jáde wọ́n dẹ̀ fẹ́ fi wákàtí sọ fún wa wípé kí n dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà èyí tí ẹ ti hebi tí ẹ ti dúró ti Yorùbá láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ jàǹgbára yìí ẹ má jẹ́ kó rẹ̀ wá o ẹ̀yin kẹ́dẹ̀ ẹ̀yin tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a bá yín lẹ́nu ẹ̀ mú kí yín ẹ̀yin tẹ́ sì ń ṣe lọ mú kí yín ẹ̀yin kẹ́dẹ̀ ń wò pé àjẹ́ kí n gbọ́lé dédé ẹ̀ mú kí yín <laughs> nítorí pé a máa délé kò síjà kò sí wàhálà gbogbo àlà ẹ kú iṣẹ́ ẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí ní Sunday ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún two hundred and twenty-two táwa nú ẹ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ Yorùbá Lantern ẹ pàdé mi pẹ̀lú Dr. Aliu ó máa nágbára á dẹ̀ ga gàgàgà bóyá sọ fún wa gẹ́lẹ́ ló ṣe máa rí ṣe rí àwọn nǹkan kankan wà tó jẹ́ wípé èèyàn á gbọ́ ẹ tún wá lọ tú pẹrẹpẹrẹ ẹ lọ tú palẹ̀ ẹ lọ wo lórí google ẹni kó lọ wò wá gbogbo nǹkan tá a bá máa sọ àṣírí àwọn ọ̀tá àṣírí bó ṣe jẹ́ wípé ibi tí à ń lọ yìí àti délé mo kí yín gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ di support yorùbá nation one way or the other gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń fi sùúrù ṣe é má ẹ má wo ti àwọn tó ń bínú ẹ má wo ti àwọn tó ń jà kò sí kó má rí bẹ́ẹ̀ àwọn kan mọ̀ àwọn kan mọ̀ jà inú àwọn bá wọn kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà. <laughs> nínú òfin àti ọ̀la òun lọmọ pándọ̀rọ̀ tó gbé ń dàgbà mímì báyìí ẹ̀pọ̀n ògbó mọ́ mi nígbà ó bá ẹ̀pọ̀n àgbò kò lè já bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ máa dọ̀yọ̀ <laughs> igbe lámàpọ̀ hmm, díẹ̀díẹ̀ ni kò sí kò lè ṣe kíjà mọ́ wa ṣùgbọ́n tó bá ti dé ká parí wa lọ́jọ́ Sunday yìí on the Sunday ní oṣù May yìí ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ Yorùbá Land Time ẹ ṣe lẹ́ẹ̀kan sí arúpọ́rẹ́ o àyọkúrò òbí <laughs> ọ̀pọ̀lọpọ̀ á sọ pé kí ni bàbá àròpọ̀rẹ́ so mórì bó ṣe yẹ kó rí nìyẹn <laughs> ẹ pàdé mi àti Dr. Aliu ẹ ṣe mo dúpẹ́ bye.